wọ́n fi sọ fún ọ. bẹ́ẹ̀ fi lẹ́yìn nìyàwó méègbé lẹ́kọ̀ọ́ nìyàwó ẹ bá ṣe pé ẹni mú ọ wá kọ́ dá sí mi. ẹni ẹsẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní ilé tẹ̀ mọ́ fún yàn àwọn ilé tó tó wà òkè tó tó àwọn ilé tó sún ọ̀. wọn ọlọ́run ti wá ṣe fún mi mo máa fẹ́ fún yàn ní surprise kó o bá rí ilé òun àwòdá mi ẹrun ni. wọ́n sọ bẹ́ẹ̀. kó o bá wo ẹrùn rẹ wàá dá mi ẹrun. ibẹ̀ ni oyè oyè tọ́lá gómìnà APC kò ti kúrò kò ti kẹtọ nílé lórí. yàrá lálọ́rù. Adeleke ibẹ̀ ló ti kúrò kò ti do nílé lórí. ìparọ́ ló tó wà. Tunde Ednut ibẹ̀ ló ti kúrò kò ti do nílé lórí. alẹ́ ìparọ́ bàbá ẹja lọ bílẹ̀ ọ̀hún ẹja lọ bílẹ̀ ọ̀hún. ilé òrì. ilé òrì. ilé ilé. máa tọ́ wa. abẹ ti ya wèrè ni. àbí ọ̀dẹ̀ ibẹ̀ ló ti kúrò èwo kún ló gun eléke. àbórí ti burú ni ilé tí ọ̀yẹ̀tọ́lá ti kúrò lélẹ̀ àbúrò ẹbẹ náà gbogbo ẹran ọjọ́ ní kéré ń gbẹ máa gbọ́ máa gbọ́ yóò bá mi yàrá samlari rè yàrá samlari rè. ṣé ṣe pé ẹ ti ràn mẹ́ta bi. sámẹ́rà àbọ̀ ọjà tí mo ọ lè gbà. ṣe ṣe ṣe mo ṣe ṣe máa kó máa gbà yín lójú. wọ́n bá gbà ẹ̀ fàjà mọ́ mi lọ́ọ́ sẹ́yìn. ẹ wá ní ẹ wá kí ni àjẹ tí wọ́n fi lé ọwọ́ wa. àbẹ̀rẹ̀ tàyàn ẹ tún ti tàyàn ẹ má bínú ẹ má gbọ́dọ̀ ṣe wá jáde ayé bàbá dídá ọmọ ní Tinubu ló ní inú lẹ́yìn wọ́n ní kò sẹ́ni lórí fún àtọ́kùn lọ́mọ ìbátà gàdá. a ń sábà pé wọ́n ti ayé wọ́n sọ débi pé wọ́n ní Oyètọ́lá ibi ká lè ti kó lọ́wọ́. àkàdé lè ṣe àti àbúrò ẹ̀bẹ̀ ẹ̀dùn sọ̀rọ̀. ọ̀sán yóò jẹ́ dà. ayé ń wọlé dá ọ̀pọ̀ lójú kan látàárọ̀ ẹ̀wọ̀n kó dọ̀bọ̀ wọ̀ báyìí mo máa bí ọlọ́run láti ìhun máa ń wúlẹ̀ owó ribiri ló lọ́wọ́ mi o.